والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا الحمد لله الحمد لله الذي رفع السماوات بغير عمد ترونها وبسط الأرض ودهاها والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́ọ̀bá wa ọba Allah ó gbé sánmà nàró ọba yìí lọ́ba tí ó gbé sánmà sínú òfèrèfé tí ò sí òpó kan tó dì mú ẹni tí ó ṣe bẹ́ẹ̀ òun náà lọ́lọ́run ọba Allah òun lọ́ba tí ó dá ilẹ̀ ọba yìí náà lọ́ba tí ó tẹ ilẹ̀ pẹrẹsẹ ó sì kó àwọn nǹkan àlùmọ́ọ́nì sínú ẹ̀ èyí tó wà lókè ọmọ sàǹfààní fún wa èyí tó wà nílẹ̀ náà á máa sàǹfààní pẹ̀lú ẹ̀. ọba yìí lọ́ba tó tóbi jù òun ní darí gbogbo nǹkan kọ̀sẹ́nìkan ní sánmà àtìlẹ̀ tó ní nǹkan kan ti ń darí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run ọlọ́run àni ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad bọ́bá gbogbo àwọn ará ilé ìpátá àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ibi tí a ka tafsir sórọ́tù nazaati ibi tí a kà dé eléyà máa jẹ́ apá kejì fún alákọ̀ọ́kọ́ òun náà ni al-aya as-sabi'a wal-ishrin wasalna ila al-ayati as-sabi'ati wal-ishrin. ládé. lẹ́yìn ìgbà tí ọlọ́run bá wá ọba allah ọba tó tóbi ju gbogbo ẹ̀dá lọ tó sọ àti bọ̀tán àwọn tí wọ́n ń pe ọjọ́ ẹ̀san nírọ́ tọ́lọ́ ọba allah ti ṣàlàyé fún wa kí ni àti bọ̀tán ẹni tí ń pèrè lọ́lọ́run lórí àná rabbukumul a'la òun náà ni firaun ọlọ́run ọba allah ṣàlàyé àti bọ̀tán rẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ mú faraó nana ọ̀pá rẹ̀ ó kì í bọ́mi ọlọ́wọ́n fẹ́ tẹ̀síwájú nínú sọ́rọ́tù nazaat. ọlọ́wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim. fa'arahu al-ayata al-kubra fakadhaba wa 'asa thumma adbara yas'a fahashara fanada faqala ana rabbukumul a'la. faraó náà ọlọ́wọ́n ní ọlọ́wọ́n ọlọ́wọ́n bá ní a sì gba mú pẹ̀lú ìyà akébọnú omi apárẹ́ anikọ́tẹ̀rì sínú omi ó sì bomi lọ ọlọ́wọ́n abiọ́ mọ́síwá lọ́ta àwọn ànábì ọlọ́run mọ́síwá lọ́ta àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run rán Musa sí i ó sì wá ń fèsì Musa ó sì gbèrò pé òun fẹ́ bà ti Musa jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ bà tàwọn ànábì ọlọ́run ọba jẹ́ ọlọ́run padà máa ń bà ti wọ́n jẹ́ ni àwọn tó wá rólé fáwọn anábì ọlọ́run tó ń jẹ́ àwọn àfa bẹ́ẹ̀ nìkan bá lóun dúró tì wọ́n lọ́rùn wọ́n fẹ́ bà tiwọn jẹ́ tí ọba síwọ́ ọlọ́run sì bà tiẹ̀ jẹ́. faraon ẹ ọ̀padà bómi lọ musa lọ́padà rẹ́yìn faraon. ọlọ́run bá aláwa ń tẹ̀síwájú pé ṣé ẹ̀yin tó ẹlẹ́gbàjọ́ àlùkìyàmọ̀ gbọ́. sẹ́yìn pé bóòlù ọlọ́run ṣe dá yín padà sí orí ilẹ̀ ẹ̀yin lẹ tóbi débi pé wọn ò lè dá yín padà ní àbí sánmà tó tóbi jẹ̀yìn lọ bàbá tó dá sánmà yóò dá yín padà sórí ilẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم أأنتم أشد خلقا أم السماء بناها اللهم أني أأنتم اللهم أني في أي كفرين أي الملحدون أي لا يقبقوا sẹ́yìn ni ìdẹ́dà yín so ó tóbi ju ami sama ju sama lọ inú ẹ̀yìn àti sama ta ló tani ẹ̀dá tó tóbi jù ayu albashar ashadu khalqa ami sama zaatul jurm alazim èyí náà rí fọ́tò sánmà bó ṣe tóbi tó ni èdè òfèrèfé lọ́wọ́ èmi tó bọ́ dá sánmà tó tóbi tó bá yẹn ẹ̀yẹ èèyàn tẹ́ ń bẹ lábẹ́rẹ̀ bó ní ṣe wá lè fún mi láti dá yín padà lẹ́yìn ìgbà tí mo ti pa yín. rọ̀fà samkaha fasawaha. ọlọ́run ọba ní ọba yẹn ọba Allah yẹn tí ọ̀dà yín yẹn tọ́dá sọ́mà tilẹ̀ sàmùkà ha fàṣàwà ha ayé rọfa àjùrùmà ha ha ọlọ́run rọ́fà àsàmùkà ha ọba yẹn òun lọ́ba tí ó gbé gbìrìgìrì náà pè ní sàmùkà <laughs> bó ṣe tó yẹn pè ní sàmùkà. fọ́tò ẹ̀ ṣéèpù ẹ̀ náà pè ní samuka samukaha ọlọ́wọ́n bá ní ọba yìí tó gbé fọ́tò rẹ̀ ó gbé e sílé òfurufú <laughs> sánmà eré òfurufú lọ́wọ́ fasawaha ọlọ́wọ́n bá aláà ọ̀dà ọwọ́ tẹ pẹrẹsẹ fasawaha ọ̀dà síbẹ̀ tó jẹ́ pé gbogbo ẹni bá ń là á káyìn tí ń bá ń wò kí báyìí yọ èèmà èèmà tó bá ń ronú ni ó sánmà gbọ́dọ̀ máa ṣe léèmà kó máa da làákàyè láàmú látara pé bọ́lá wọn bá aláṣẹ ṣe ó sì dá fasawaha fasawaha bi itikọ́n ọ̀dà síbẹ̀ ó ṣe ní déédéé wa aghtasha laylaha wa akhraja duhaha. وأغطش ليلها أي أظلم ليل السماء ọba yìí lọba tí ń máa ń jẹ́ kí sánmà náà dúdú tọ́ba ti dòru kò ní sí máa lẹ́ ń bẹ̀ mọ́ ẹ̀rì tílẹ̀ bá ń sún wẹ́rẹ́wẹ́rẹ́ ojú sánmà máa ṣe kíni yọ́ọ́ máa dáàkì yọ́ọ́ máa dáàkì yọ́ọ́ máa dúdú wẹ́rẹ́wẹ́rẹ́ àgìtọ́ṣà láìláha azìlámà ọlọ́wọ́n bá aláà ó ní kókùnkùn ó bo sánmà lọ́ba dìgbà tí ilẹ̀ bá sùn wa akhraja duhaha ọba yìí lọ́ba tí ó tún mú ìmọ́lẹ̀ jáde nígbà tí òòrùn bá yọ. duhaha oní nóòr ìmọ́lẹ̀ ni wọ́n ń pè ní duha àsìkò tó bá wá mọ́lẹ̀ tán ni wọ́n ń pè ní àsìkò duha. ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ṣùrùk nígbà tó bá kọ́kọ́ yọ. nafsatu ṣùrùk yẹn òun náà ní ìbẹ̀rẹ̀ sọ̀látù duha. tóòrù nípa ti yọ tán ìgbà náà ní sọ̀látù bẹ̀rẹ̀. mi mọ́kànlá lọ́dọ̀ tiwa nàìjíríà ń bínú lórí ìlú yàtọ̀ sọ́ra wọn lágbàáyé ọlọ́mọba ni wọ́n á tọ́ṣà wọ́n akọ́rọ́jà tó ha ha ọba tí mo ní yóò gbé yín dìde yẹn lọ́ba tí yín máa ń jẹ́ kí òkùnkùn bo sánmọ̀ lẹ́yìn náà yóò tún wá mú mọ́lẹ̀ jáde láàárọ̀ ọjọ́ kejì lójoojúmọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó sì béèrè pé ta ni ń taná sí yín ti ń paná àbí yóò yẹn bá wà ní òkùnkùn tó wá lò ńlá ká inú lẹ́nìkan taná sí tó tún pa tó wèrè pé ah, ah ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀wá ń kéèyàn wà nílé ayé kọ́gbé ẹ̀sọ́ lọ tani wọn tọ́ná tí ń paná <laughs> àbí ìlànà ìràwọ̀ ayé ń sìn lẹ́yìn bíi eight hours ń àwọn ìbéèrè pé tani bọ́ọ̀lù ọ̀sán wàlá àrùbọ̀ bá àdàdà níkadà háhá ọlọ́run ọba ní lẹ́yìn náà èmi ọlọ́run tún wá dá ilẹ̀ bá àdàdà níkà lẹ́yìn mo dá sọ́mọ̀tán mo wá dá ilẹ̀ dàháhá.

òrùlé ilé kan tí ò sí pílà ń bẹ̀ kò sí ẹni tó lè ṣe nu gbú ẹ̀dá tí ń bẹ sọ́mà tilẹ̀ <laughs> ó ní kí dẹ́kìn kọ́ sì dúró kí òrùlé ilé gọ́mọ̀sí tó gbé dání ọlọ́run bá ní wọlé àrùdọ̀ bá dàda lìkàdà háhá ọlọ́run bá ní lẹ́yìn ìgbà náà a tún wá da ilẹ̀ fún yín dàháhá àwa tẹ pẹrẹsẹ àwọn àlùfáà kan wọ́n ní dàháhá ìtumọ̀ ẹ̀ gangan ni pé àwùdá àfihàn mọ̀nà àfihàn dàhà dàhà ọba aláwa kó àwọn nǹkan tí ó sàǹfààní fún yín tẹ́fì sẹ̀mí rọrùn ó kó sínú ilẹ̀ àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ tá a máa mú jáde ti dowó. ẹ̀yin bàbá wa yín wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ayé tí wọ́n di ọlọ́lá tí wọ́n dọ́lá lálẹ́ ní inú ilẹ̀ ni wọ́n ti mú tí wọ́n sọ dowó ẹ wo Qatar lápèjúwe ẹ wo Saudi Arabia lápèjúwe ẹ wo Bahrain Nàìjíríà lọ́dọ̀ wa ń bí àwọn náà kì í wá ṣe ọ̀lì nìkan ló wà nínú kínní ló wà nínú lẹ̀ àìwá mọ̀yà àwọn àlùmánì tọ́lọ́run fi sí inú lẹ̀ ọlọ́run bá ní wàlá àrùn dọ̀bà àdàdà lẹ́kadà háhá mo tún dá ilẹ̀ fún yín mo tẹ́ pẹrẹsẹ mo wá kó àwọn nǹkan àlùmánì àwọn nǹkan tí wọ́n máa ṣàǹfààní fún yín tẹ́ fi sẹ̀mí rọrùn mo kò síbẹ̀ sẹ́mi lẹ́ngbẹ̀yìn lè dá yín padà ọlọ́run bá láà ń sọ̀làyé pé sọ́mà tóbi jù ilẹ̀ tóbi jù yín lọ èmi tí mo dálẹ̀ bóun ni àti gbéwọ̀ dìde ó ṣe wá nira ha minha ma'aha wa mar'aha ọlọ́run fẹ́ máa ṣàlàyé àwọn nǹkan tí ó kó sínú ilẹ̀ ọlọ́run bá ní ń bẹ nínú àwọn nǹkan tá a kó sínú ilẹ̀ akhraja minha ma'aha ọba yìí ní mú omi jáde omi ìṣẹ̀lẹ̀rú omi kànga bọ́ọ̀ òun ní mú jáde fún yín láti inú lẹ̀ wọ́n mọ̀ rẹ̀ áhà ọba yìí náà lọ́ba tí mú àwọn koríko tí àwọn ẹran yín máa ń jẹ mọ̀rẹ̀ á àmì pé mọ̀rẹ̀ á òun náà ni àwọn koríko tọ́lọ̀ ń dá sí dáyé tọ́jú pé àwọn ẹranko ni wọ́n ń jẹ táwọn bá ti jẹ tán pé èyí ọmọ wa jẹ wọn wàrà ẹ fún ni di wàrà ló di mílìkì rà. fúdù fúdù tí a máa fáwọn ọmọ bá ń pè ní fúdù àbí ẹ mílìkì tá a mú nínú àwọn ẹranko ló ti jáde ẹ wo iye mílìkì tá a mú lójúmọ́ gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ẹlòmíràn ṣe ronú ọkàn wò pé bóyá kíní ọkàn <laughs> accidentally ọkàn bọ́ sí kọ́mpìnì àwọn ọkàn ń ta fún wa àwọn kọ́mpìnì àwọn òyìnbó ni wọ́n gba ní oko lọ níwá nínú fáàmù wọn ti mú mílìkì tẹ́ mu ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n bá lòun mú mọ̀rẹ̀ áhá òun lòun mú jáde wọ́n mọ̀rẹ̀ áhá akhraja min al-ardi al-ma wa mar'a al-an'am ọlọ́wọ́n sọ fún wa pé omi wà nínú abẹ́lẹ̀ akhraja min àmà àhà má àhà sọ́mọ̀ máa rọ̀jò èyí tó máa wúlò fún wa máa wúlò fún wa ìkejì máa gbánú lẹ́ tí ọba tó bí sọ́mọ̀ máa ń tó mi ọ̀wá máa ń tójú ọ̀rọ̀ abágbẹ́lẹ̀ á sì máa kan omi abágbẹ́lẹ̀ iwájú òta rẹ̀ ń sìn ọkàn pure water òun wọn ní bọ́ọ̀wù ní kọ́mọ dígẹ̀ ní ọba nǹkan ti ń sàn àwọn odò ti ń sàn ha ọba yìí lọ́ba tí ọwọ́ fi òkè àdìsá àsìbátàhà ó fi ṣe ìkàn ó fi dé ó fi dé ilẹ̀ mọ́lẹ̀ kílẹ̀ kọ́mọ́ bá ṣéèkì mọ́ yín lẹ́sẹ̀ wàkọ̀rọ̀ ra ha bí tẹ̀sibítì al wà má ní ìhà mínà ìtọ́rọ̀m kí ilẹ̀ kọ́mọ́ bá ma ṣéèkì ọlọ́run wá fi àwọn àpáta àwọn òkè ńlá ó fi ṣe ọ́ àdìsá àdìsá lọ́hù àdìjìbáàlì. أرساها أي أثبتها وقررها ọlọ́wọ́n bá aláàfi òkè ó fi ṣe nǹkan fún ilẹ̀ kọ́mọba máa mì tílẹ̀ bá mì tó bá ṣèkì díẹ̀ gbogbo àwa tá a wà ní eré abẹ̀yẹn àtàwọn àti ilé àmọ́ ṣe kí ni jaba àmọ́ máa wọlé ní ẹ̀ ti kú kí náà gbẹ̀rẹ̀ ìbílẹ̀ ṣèkì. wal jibala awtada ní wáyà mi wal jibala awtada lọ́ni a fi àwọn òkè ńláńlá àwọn òkè ńláńlá yẹn òun la fi ṣe wátàd la fi ṣe kan la fi kan ilẹ̀ mọ́lẹ̀ ẹ máa wọn tẹ́ǹtì ńláńláńlá tí wọ́n bá ta tán bóun ni wọ́n máa ṣe wọ́n máa fún ní ìkàn ìkàn wọ́n so wọ́n kan irin mọ́lẹ̀ tó wọlé gan níbà àti ọ̀bá wọlé tí adẹ́gùn bá dé ọlọ́run ni a fi òkè a fi dáàbò bolẹ̀ nítorí ẹ̀yin tẹ́wọ́n bá ní problem kẹ́lẹ́ bá a máa farabalẹ̀ sẹ̀mí láti máa sìn ọlọ́run sáwọn sìn ilà àmọ́ rahimahulá àfẹnudọ́lọ́ máa sànú ọlọ́mọsà kẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọsà kàmí àtẹ̀yìn sáàrin àwọn tí wọ́n máa sìn ọlọ́run ọba lérí rẹ̀ ọlọ́run ọba ni wọ́n lé jíbá àlẹ́ àrísáhá ọlọ́run ọba yìí lọ́ba tí ó gbé àwọn òkè ńlá kalẹ̀ tó fi dilẹ̀ mọ́lẹ̀ mata'an lakum wa li'an'amikum ọlọ́wọ́n bá ní gbogbo tí mo ṣe fún yìí àti sọ́mà àti tọ́wà nú ẹ̀ tí ń sàǹfààní àti ilẹ̀ àti tọ́wà ń bẹ̀ tí ń sàǹfààní àti gbogbo àwọn irúgbìn èyí tẹ́yìn jẹ èyí táwọn ẹranko yín jẹ kẹ́yìn tó jẹ wọn gbó ohun òkè tèmi ọlọ́wọ́n ọba tí mo ní kó delẹ̀ mú kílẹ̀ kó mọ̀ bá máa mi máa yín lẹ́sẹ̀ mata'an lakum ọlọ́run nítorí ìgbádùn yín náà ni wa li'an'amikum àtàwọn kan ọ̀sìn àdáàm òun làwọn dáàbà tá à ń sìn bóyá tí ń wúlò fún wa àbí tí à ń mú oúnjẹ ń bẹ̀ àbí tá à ń jẹ àbí tí à ń tà gbogbo tó wà lórí ilẹ̀ yẹn ló fi jẹ́ kó kò ṣe ewé kan tó wéèsì ní gbogbo àwọn ewé tó làwọn bá ní kọjá lè lábẹ́lẹ̀ èyí tí wọ́n bá lè jẹ́ mẹ́ lọ́jẹ èyí tí wọ́n bá lè jẹ wàá fi lè fáwọn ẹran tí wọ́n máa ṣe kínní tí wọ́n máa jẹ àwọn pé ewé kan bẹ tó wéèsì ọwọ́ jáde síta ń sìn ìwọ sáré di ewé kan bẹ̀ òmùdání ọba wo lè jẹ ọba di pé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún bàbá kan jẹ́ òní ìsàn túbẹ̀ yẹn mi ní kí lóun wá tó sàn wọnú inú gbó lẹ́ńkùlé lọ́dọ̀ wọn bí náà nípa ẹ má sì mú kínní ní nfa ní nfa ní nfa ní nfa lọ́kọ̀ọ̀kan ní mú èwo ni tọ́wọ́ rẹ̀ tó ń ṣe ó ní oúnjẹ ehoro ni àwọn ehoro tí ti ń sìn nílé àti lọ sọmọkẹ́tì ọlágbára láti ra oúnjẹ tèbó bàbá wa ń sa lẹ́ńkù lẹ́dọ̀ mi ni wọ́n sàjọ sínú pákó báyìí ó ní báwọn àwọn ehoro tí wọ́n bá rí báyìí rabbit wọ́n mọ̀ fò sókè ni <laughs> báwọn bá wá sin rabbit ni ó ṣe jàmá bí bàbá ta yóò ṣe kí ni yóò jẹ aláwọ̀ bá ní ẹ̀rí gbàdùn aláwọ̀ ní gbogbo ohun tí mo dá sórí ilẹ̀ yìí for your enjoyment bóò lẹ́yìn oṣù wa máa ní ní ọmọ jẹ eh, vegetable ọmọ ọmọ jẹ saladi ọmọ pápọ̀ kárọ̀tì apple pineapple wúwẹ́ ọmọ àti Allahu akbar nígbà mọ́sálásí lọ <laughs> àdáwọn lánàá ọlọ́mọṣẹ́ wa lẹ́nu kó ẹranko ní máa ń jẹ ní máa mu tí ó dásìkò ọ̀run tí ò ní kírun ọlọ́run sọ gbogbo àwọn eléyìí kálí mọ̀ pé ọba adẹ́dá ni lẹ́yìn ìgbà tọ́lọ́mọba aláṣàlà eléyìí tán ọlọ́run tó wá padà síbi ìta ń bá bọ̀ tẹ́lẹ̀ ìtìfáàtù eh, fil Qur'an ọlọ́run tó padà síbi ọ̀rọ̀ ọjọ́ àlùkìyàmù ẹ̀rí ọkọ̀ gbogbo wa wá sínú ayé kálí ma ìdẹ̀ra rẹ̀ àtàwọn orí tó ṣe kíní tó ṣe fún wa ọlọ́run bá ní bá yí dájá àti tọ́ọ̀mọ́tún kóbìrọ ọlọ́run bá ní ti tọ́ọ̀mọ́tún kóbìrọ ti tọ́ọ̀mọ̀ bá dé tọ́ọ̀mọ̀ tó tóbi ẹ̀mọ́ tó ń pè náà tọ́ọ̀mọ̀ òun náà ní wàhálà wọ́n ìtọ́lọ̀ ń dá pé ní wàhálà òun náà ní alkiyama ìgbédìde tó tóbi jù washiddatul uzma ìdààmú tó tóbi ọlọ́run bá ní tí ìdààmú tó tóbi bá dé. òun náà ni ta bá bára wa ní orí ilẹ̀ padà ha ọlọ́run ọba tó náà gbé wa dìde ọmọ ti gbé wa dìde ọlọ́run ọba ní tí gbé dìde yẹn bá dé yawma ma sa'a ọlọ́run ní gbogbo ọmọ èèyàn kọ̀ọ̀kan ní ọmọ anáti tó gbélé ayé rẹ̀ ṣe kan tó rẹ̀ òun kan ó ti máa ara rẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ báyìí lọ́dún nínú òkùnkùn nílùú báyìí lásìkò báyìí yatadhakkaru al-insan ma sa'a fi dunya min khairin wa sharr wa yatamanna ziyadata al-hasana yóò máa wá ní sàbámọ̀ pé ah, gbogbo sẹ́ẹ̀rẹ́ tí mo ṣe gbogbo ẹ̀ ni wọ́n kọ yìí tí n bá mọ̀ ní ìbá tún ṣe jù báyìí lọ gbogbo iṣẹ́ burúkú tí mo rò pé ó ti lọ <laughs> òun ni wọ́n tún gbé jáde yìí tí máma ní ọyẹ ìbá ti túbà ìbá ti ṣe tó báyìí àmì yẹn máa rántí gbogbo tó ṣe nílé ayé náà rántí min khairin wa sharr ìdọ́jẹ́ kọ́lọ́mọba aláwọ̀ràn létí ni pé kọ́mọba jiyàn nígbà tí wọ́n bá gbé rìsọ́ọ̀tì jáde wọ́n náà wò ọ̀sán rántí wọ́n lọ ṣe o yóò ní bẹ́ẹ̀ ni wọ́n wọ̀n tàwọn olùgbàgbọ́ òdodo wọ́n wọ̀n fa amma ma sakulat mawazinu fa huwa fi ishatin radiya wa amma man khaffat mawazinu fa ummuhu hawiya wọ́n máa wọ̀n tàwọn olùgbàgbọ́ òdodo èyí tó bá wà borí náà fi ní kọ́ ọmọ ṣe náfìlà púpọ̀ lórí pé tíṣẹ́ ọ̀ràn yọ̀bá ká mọ́ náfìlà àwọn ègbè mọ́ fi ṣe náfìlà kún ṣoṣere láìsẹ̀ ẹ̀rọ àwọn kèfèrí àwọn kèfèrí wọ́n láwọn tí wọ́n kò ní nìkan àwọn wọn sẹ́wọ̀n wọn náà fẹ́ wọn nu sẹ́wọ̀n nígbà àwọn ti kú ní kèfèrí yẹn kò sí sẹ́ ẹni tó wọn dọ́rùn dépò tí wọ́n wà wọ́n ìkàràrùn wọn ṣe fáwọn ọyá jẹ́rìí sí gbogbo àwọn sẹ́ẹ̀bù tó sẹ́ẹ̀ ọ̀dẹ̀ wọn wọná lọ ọlọ́wọ́n àbí ọ̀njọ́ náà ọlọ́wọ́n mọ́sá àfihàn àwọn tí ó là ọlọ́wọ́n mọ́sá àfihàn àwọn tí ó rí ìṣèpà nàbí Muhammad sallallahu lẹ́yìn ìgbà tó bá fún un ní sàtífíkẹ́tì pé yá máa wọ àlìjẹ́nà tó bá ti pàṣẹ ọlọ́run tó wá sọ fún un pé àtẹ́dẹ́kùrú zamban kátà wà kátà wé arákùnrin arábìnrin sọ́nà tí ẹ ṣe báyìí sàtàdé tó kàfi dúnìyà ó lè máa rántí o mo ti bọ̀ wọ́n láṣìírí láyé wàhánà asitúrò àlìyọ̀ lónìí ní tu ẹnìkan kò ní mà yọ wà láàrin mi àti ẹ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún làwọn alu tawhid àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù tí wọ́n ṣẹ́bọ tó fi jáde láyé. wọ́n ní lè allah dàdún nàbí anni nasiru dali kadam kọ́ má bàa rò pé mo gbàgbé ẹ̀sẹ̀ yẹn lọ yẹ kí n rán létí. wọ́n wà rò pé ah ọlọ́run ti gbàgbé lọ́fà Allahu akbar. اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهادة وبعد الموت جنة نعيمة وملكا, وملكا كبيرا تبا في جوري أولون لاي إيه أما جنفاني أولون لون ọba ti jẹ́ ọ̀tá ọlọ́run láyé tó ní ìwọ nǹkan mi lọ́mọ sìn ẹ́ ọlọ́run dìnnà rẹ̀ lọ́run ọlọ́run sọ fún ọ yìí pé àwọn tó ń sìn yẹn lọ́lẹ̀ bá wọn kán gbọ́ ọlẹ́ lẹ́nu ọlọ́run tó ti mú wa kó nu ẹbọ kó ní bu ìbọ̀dìsà ọlọ́mọdé apàdà síbẹ̀ o ṣe wá ní yorùbá mùsùlùmí wọ́n ṣe wá ní yorùbá ẹlẹ́bọ ọlágbára ọlọ́run ọba wa ọlọ́run ọba ní yawma yatadhakkaru l-insanu sàá ọlọ́run ọba ní ọjọ́ yìí ọjọ́ kíyámà gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ní ọmọ aná ti gbogbo ohun tó gbélé ayé ṣe àwọn kan yín mọ́sùn yàn náà ni àwọn kan rẹ́rìn wọn fìyàn sí yẹ̀yẹ́ ni àwọn kan parọ́ máa ni àwọn kan fi sẹ̀fẹ̀ ni gbogbo ẹ̀ lẹ́yìn rí pátápátá èèyàn máa rántí wa burrizatil jahimu liman yara ọlọ́run ọba ní ju'ilati zahiratan li kulli ahadin الجحيم إنا جحيم jahim wọ́n ní gbogbo àwọn tí wọ́n wà lórí ìdúró ń jọ́nà wọ́n máa rí lọ́ọ̀kan báyìí wípé ibi táà ń wí òun ní ń ru yẹn òun ní ń kẹ̀ yẹn wa burrisatil jahim ọlọ́mọba iná jahim liman yara ọlọ́mọba ní kálukú máa rí àtọ́lùgbà gbọ́dọ̀ àti mùmí àti kèfèrí àjọrí kálukú máa sáde ọlọ́run pé ha eléyìí jẹ́ wọn lọ wọ́n fi hàn sẹ́wọ̀n ibi yóò padà jáde eléyìí kọjá agbára everybody ọlọ́ni gbogbo everybody lọ́wọ́ máa rí jọ́nà. fàámà máa ń tọ́ga ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá wá kọjá àlà ń ṣẹbọ àbí ń sọ àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó dá àwọn ẹ̀ṣẹ̀ ńlá lórí ilẹ̀. wà á sàrà àyà tá dúníyà ọ wá gbé ọlá fún ayé ju ọ̀run lọ àhárá ayé fọ̀dọ́là ìgbà wo lèyìn máa ń gbé ayé lékè ọ̀run tí wọ́n máa ń gbé ọlá fún ayé dọ̀run lọ nígbà tí èèyàn bá ti fìjọsìn sílẹ̀ èèyàn fi gbàgbọ́ sílẹ̀ yìí pé ó ayé láṣẹ ká tó sọrun nítorí sọ yẹn kò ṣe lọ́mọ ẹlòtọ́ àmọ́ ayé láti ṣiṣẹ́ ọ̀run òun náà amalu wa òun náà kẹjẹ ibi là ti ṣiṣẹ́ ọ̀run là ti gbẹ̀san wọn kì í ṣiṣẹ́ lọ́run ọlọ́run dẹ̀ dá wa nítorí ẹ̀sìn ọlọ́run gbogbo ẹni tó bá ti wá gbé ayé lókè ẹ̀sìn ìgbà wo lèyìn máa ń gbé ayé lókè ẹ̀sìn nígbà téèyàn ọba sin lọ́run tọ́jú pé ayé nìkan ní wá yóò kàn jí làárọ̀ yóò fọ ẹnu ẹni tó fọ yẹn lẹ́yìn ìgbà tó bá fọ tán ní tó máa kì síbẹ̀ lọ́ pàtàkì nínú ọkàn rẹ̀ àti tí ó àti tí ó yóò mọ wá máa ń lọ́nu ayé bẹ́ẹ̀ kò ní kí fájìrì kò ní kí zúrì kò ní kí asìrì kò ní kí magrib kò ní kí ìṣá wọ́n ń bọ̀ ògún yóò bá wọn bọ́ wọ́n ń sọ̀rọ̀ yóò bá wọn gbé òun kàn wà nu ayé ayé nìkan ló gbé sọ́kàn bá ṣe kọ́lé bá ṣe ra mọ́tò bá ṣe fẹ́ obìnrin bá ṣe láwọn láṣẹ lọ́kọ <laughs> ayé nìkan ló gbé sọ̀rọ̀ wọn ní ká mọ̀ sáyé wọn ní ká mọ̀ jáyé àwọn ò gbọ́dọ̀ gbé ayé lókè ẹ̀sìn ọlọ́run ṣe ayé yẹn fún ọ kó lè bá gbádùn ẹ̀sìn mi kì í ṣe pé ọmọ wa máa gbé ayé ẹ̀sìn ọlọ́run wọ́n wà ní dáa fún ọ wọ́n náà máa gbé dáa fún ọ pé ọ ti promoted wọ́n náà ti báyọ̀ ó débi kankan wọn lè wọ náà ni o. ọlọ́run wa ní gbogbo àwọn tí wọ́n kọjá àlà tí wọ́n gbé ayé ọ̀run tí wọ́n ò ṣẹ̀sìn láyé tọ́jú pé ayé nìkan ni wọ́n wá ọlọ́run bá ní jahim iná jahim tí mo ní ń bù lọ́ọ̀kan tá à ń wò lẹ́ẹ̀kan yẹ ọlọ́run bá ní àwọn ni wọ́n níbẹ̀ ọlọ́run méjì ní ọba wọn wọ́ o ọlọ́run sì wọ́n náà lọ́mọ aná ní ìwọ náà túbà túbà ọjọ́ ti lọ ẹni àsìkò tó kù iná ó tó òrùn tó wà ń ta iná tó sásọ kọkàn ní ashadu an la ilaha pé mo jẹ́rìí pé ọlọ́run ọba lọ́ba tó yẹ ká sìn lódodo ọ̀dọ̀ máa kírun kò sì máa ń sẹ́ka fáwọn èèyàn ó ti tán ó ti wọnú Islam náà yẹn. ẹ wo àwọn àwọn aláyé àwọn tí wọ́n ń pera wọn léèyàn ńlá àwọn olórin àwọn ọba àwọn chairman garage <laughs> àwọn ọmọ ńlẹ̀ ẹ wo gbèsè ayé táwọn pípọ̀ yẹn ń gbé kò sí tọ́kàn wọn pẹ̀lú ọlọ́run sọ ibi tí wọ́n kó ayé lọ́kàndé wọ́n ń bẹ káàkiri gbogbo àgbáńlá ni ó létí omi àwọn kì í kírun níjọ yìí nìyọ wa yìí nìyí ẹ̀hẹ̀ àbíjọ́ tó bá ní sòro yọ lọ múra tí wọ́n bá ń pèrún ara máa ní wọn wọ́n làwọn kan kọ́ ilé ńlá kan sọ́nà èkó ń bí wọ́n dẹ̀ sọ fún mọ́ṣáláṣí tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ wọ́n ní kí mọ́sálásí yẹn kó relocate pé Allahu Akbar Allahu Akbar rẹ̀ yín disturb àwọn ọ̀dọ́ náà mùsùlùmí làwọn náà àwọn náà ń kírun bọ̀dọ̀ àwọn máa ń kí lẹ́yìn <laughs> wọ́n ní wọ́n dẹ̀ kó owó ńlá fún kọ́mítì mọ́sálásí wọ́n ní kí wọ́n wá bòmí ẹ wá dẹ́gbẹ́ tó sọ fún mi ọjọ́ ni ti ń gbé ẹgbẹ́ bẹ̀ ẹ̀yìn pé ṣé ó lè ṣẹlẹ̀ nílẹ̀ wáyé láì ṣẹlẹ̀ India láì sí Brazil <laughs> lẹ́kọ̀ọ́ ń bí wọ́n tó ní security purpose pé àdùkù tó máa ń pèrún yẹn ẹni tí ló lè ṣẹlẹ̀ táwọn onímọ̀ pé wọ́n ò lè wọlé àgbà kan ayé ni wọ́n gbé lọ́kàn débẹ̀ àwọn kì í lọlé mọ́sálásì mọ́sálásì kẹ̀ mọ́sálásì bá o ralph money wọ́n bá dákẹ́ ń sìn wọ́n wá pé àfáà kan wọ́n bá ń gbé wọ́n bá wọn wẹ̀ wọ́n wá kírun sílá kan gbé sínú kòtò bó ṣe wọnú kòtò yẹn ó di yàlẹ̀ kí á mọ̀ kòtò náà ró padà ọlọ́run bá ní fa iná lè jẹ́ hìn ìmọ̀ ìyá lè máa wá gbogbo àwọn tó bá ti káyé lọ́kàn ẹ wọ àwọn obìnrin náà tó ń bẹnu ayé òní pati ní ọláòdé wọ́n máa rùn wọ́n máa rùn ni fún oríṣiríṣi àwọn pẹ̀fún tẹ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn àbí ẹ pàdé wọn lókè ṣan pé ah, àyè ń sè rùn oríṣiríṣi oríṣiríṣi àwọn kan ni wọ́n kó rọra kó sérí sétí ẹ̀ tè wọ́n dákújágbájágbá kò sí nǹkan kan tó jẹ wọ́n lójú torí tayọ bó ṣe múra yẹn ó lè ná one million lérí makeup ahasada hayata dunya àwọn níbo ni àwọn aláyé wà àwọn tí wọ́n lówó wà àwọn náà fẹ́ belong ó lè ra bàtà yọ kan ní two point five ẹlẹ́mọ̀ ra báàgì báàgì lásán tó gbé dání ẹ ra báàgì ní five million naira báàgì ẹyọ kan báàgì wọ́n máa gbé sí pé kò sírú ẹ̀ àwọn owó lọ́wọ́ ń bẹ̀ ẹni tó padà jẹ́ra ní sáré ojúṣe rẹ̀ tani kò ṣe lọ́jẹ́sìn ayé òjò rí ṣe fáàrí ẹ wá wò mí ẹ wá rí mi ẹ wá wo ń tá a dà ẹ wá wo ń tá a wọ̀ ẹ wá wo ń ní ọjọ́ dẹ̀ ń lọ fẹ́fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ yọpọ̀ àwọn àfa wọn wá kéèyà sí yọpọ̀ àwọn ní bíi hundred thousand márùn five hundred àwọn náà mọ jó lọlé àwọn ti parí ṣe dáwà ni ẹ. Bob Risky àbí ṣe bí Idris lórúkọ yìí. ẹ̀hìn bóun ni ó ṣe wá aṣọ pé òun ṣe bẹ́ẹ̀ dè ọ́ ọ múra bí obi àwọn afáàdé jòkó wọ́n dẹ̀ àwọn afáàyàn náà kí ló ṣe wọ́n aṣára àlìhàyàtà dùnìyà àwọn ò àwọn pé ẹni ẹ̀kọ́ ni àmọ́ káwọn gbowó ọ̀rẹ́ káwọn náà onídìí tó donate million owó kò kì í ṣe fáàrí àfa ọlọ́run máa ń fi owó sọ́wọ́ àwọn àfa láti máa fi gbéṣẹ́ ọlọ́run ga ni ọlọ́run kò kì í fi owó sọ́kàn wọn gbogbo ẹni tó bá ti gbé owó sọ́kàn yóò máa ṣe fáàrí pẹ̀lú owó yóò ṣe fáàrí pẹ̀lú ilé yóò ṣe fáàrí pẹ̀lú mọ́tò yóò ṣe fáàrí pẹ̀lú ọrọ̀ ayé yóò wá gbàgbé iṣẹ́ tá a tó rí sáwọn yẹn káwọn yẹn mọ̀nà káwọn yẹn máa gbéṣẹ́ ọlọ́run yẹn ká dúró lérí òdodo gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ ká má yẹ̀ ìtẹ́ǹpẹ̀ ní pé àfa dúró déédéé yẹn nítorí ń sọ lẹ́ni kọ́ má ta ko ń tọ́sọ lánàá ó sọ òdodo lánàá wọ́n ń parọ́ nsùn wọ́n wá gbé fídíò rẹ̀ fẹ́gbẹ́ ara wọn inna lillahi wa inna ilayhi raji'un bọ́lá mọ́ fẹ́ sọ wa wọ́n ní before ọ̀sọ̀ tán wọ́n ní later ìtòtún sọ ni ọ̀ wà á mọ̀ tó fẹ́ ṣe mọ́ àtọ́wájú mistake lèyìn bá ṣe ọmọ dáa sọmọ kéèyàn ọkọ̀ dẹ́ ti mistake àbí àmọ́ àlọ́ kẹ̀yìn síbi tó kọjú sí tẹ́lẹ̀ nítorí pé ilé ayé yìí àwọn tí wọ́n ọ̀fẹ́ bá sọ ọ̀fẹ́ gba ayé lọ́wọ́ wọn àwọn wá fún ọ láyé wọ́n gbẹ̀sìn wọ́n gbòdodo lẹ́nu ẹ̀. wa athara al-hayata ad-dunya ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ti gbé ayé lékè ẹ̀sìn àwọn míì ń ta Islam wọ́n ń ta islam níbi abalẹ̀ ayédèyí wọ́n ń ta islam wọ́n ń ta gbogbo islam wọ́n wo. nítorí pé àwọn nǹkan láwọn gba tiwọn kò sí kò sí ọjà tó fẹ́ gbé lọ́jà táwọn èèyàn níbọ̀ rà. mẹ́nìkan náà ya rẹ̀ ń sìn tọ́bọ̀ ọ̀ṣọ́ <laughs> tí náà ya rẹ̀ ń sìn tí náà lẹ́gba ara àwọn kan tó mọ̀ ní a kílẹ̀ mọ̀ tí ya rẹ̀ náà sọ. <laughs> ibi tó yẹ àwọn èèyàn lọ́dẹ kò sí nǹkan kan tó fẹ́ tà tó ò nira kò sí tó fẹ́ káwọn èèyàn wá ń ṣe tó ò nira àwọn tí ó bọ̀ ṣe sódodo wa ni àbúrò ibi tọrọ wa ni èrò pọ̀ àwọn èèyàn gbọ́ mi àwọn èèyàn gbà tèmi àwọn èèyàn wọ́n ní dansaki ẹkúṣẹ́ èèyàn túmọ̀ gbódodo lè yẹn sọ. <laughs> alukurani àtàdísì ni ó ju ìwé tani parọ́ àti tani sọ òdodo ọlọ́run bá alákọ̀ọ́mọjà yóò gbé wa lọ ọlọ́run fi ayé kó fi sèyìn fún wa ní àkàrà ọlágbára ọlọ́run ọba wa. ọlọ́run ọba ní. wa amma man khafa maqama rabbi ọlọ́run ọba ní gbogbo ẹni tí wọ́n wá ń páyà àti dúró níwájú ọlọ́run maqama rabbihi ay alkiyam amama rabbihi gbogbo ẹni tí wọ́n páyà àti dúró níwájú ọlọ́run ìjọ tí wọ́n bí kálukú léèrè pé ha ọ̀dẹ̀ ṣe tán gbogbo ẹni tí wọ́n páyà àjọ yẹn wọnàhà nàfṣà àníníhàwá tọ́wọ́ ń kọdí ìfẹ́nu rẹ̀ náà nàfṣà àníníhàwá iná nàfṣà lè àmàrà tó bẹ̀ ila ilẹ̀ àmàràhìn ilẹ̀ àmàràhìn mọ̀rọ̀ bí ó ń kọ́ ó ń dí gbogbo ẹ̀mí ọ òun náà ní ọ̀dà burú mà máa ṣàbúrú ìrántí ìjọ dìde ìjọ tá a wà wájú ọlọ́run ní ma ń lé kálukú ìjọ pè ń tẹ́kọ̀ọ́ náà ni ẹ̀ ìdánìkan ṣe ti ń pé òun fi ń jayé yìí lẹ́sẹ̀ ẹni tó sá fún òun náà fẹ́rẹ̀ torí tàlá lòun fi kó bẹ̀. wọn náà han nafsa anilẹ̀ hawa ọwọ́n di èmi rẹ̀ lọ́wọ́ ń ṣe mọ̀já adẹ́tò nafs ipò irọ́ ọlọ́run ní ọ̀dà a ànábì ní a àwọn afá ní ọ̀dà wọn náà lọ́n sọ kò jẹ́ kó ti lọ bí aburú kò kó padà kó lójú ọ̀nà gbogbo ẹni tó bá ń páyà àti dún wájú yìí fẹ́nu rẹ̀. fa inna al-jannata hiya al-ma'wa. ọlọ́run bá ní àlìjánà ní ibùdó sí àwọn o. àlìjánà ní ibùdó sí wọn. àwọn tòun fa ọlọ́run wọ́n kọjá àlà tí wọ́n ń gbáyé lékè ẹ̀sìn iná jahimu ni máàwá tí wọ́n ní ibùdó sí wọn alimakar alimatikar àwọn tó wá bẹ̀rù ọlọ́run ọba ọ̀yìn alìjánnáta iye alimáàwá ọlọ́run ọba ní alìjánná ní ibùdó sí ti tí wọ́n bí wọ́n máa pè ọ́ lálásọ kan bí wọ́n máa pè ọ́ pé olówó wọ́n ní ọ̀bẹ́gbẹ́ pé tí wọ́n sàmọ́ ọlọ́run ọba rẹ̀ ọ̀dẹ̀ ń sin ọlọ́run ọba rẹ̀ ọ̀dẹ̀ ń sojúṣe rẹ̀ ọ̀dẹ̀ fẹ̀kà fáwọn èèyàn àwọn lọ́lẹ̀ sinmi náà àlìjánà ni àwọn tí wọn àwọn gbádùn díẹ̀ ọmọ lọ́lẹ̀ wọná. náà ní ibùdó sí gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run náà wọn. ọlọ́run ọba ni ẹsẹ̀ anúhùnáka àní sàá ọlọ́run ọba ni wọ́n bọ̀ wá béèrè àwọn òwe ni wọ́n bọ̀ wá béèrè àwọn ọ̀daràn àlùmọ́tà àwọn ọ̀daràn àwọn tí wọ́n ń ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba ni wọ́n wá ayyana mursaha arrusu arrusu athabat ayyana mursaha mata uquha wa istiqraruha ayyana mursaha nígbà wo ni ìparí ayé ló máa dé wọ́n bọ̀ wá bèè lọ́wọ́ wa nábì àwọn eléyìí wọn ò gbàgbọ́ o wọ́n ń gbé ànábì lẹ́nu jọ́ni o ẹ ayé tó ń sọ pé ọlọ́run bá parẹ́ nígbà wo ayé di pé olódodo bá yan àti àsìkò táyọ̀ parẹ́ fáwọn ìyá na mùrùsáhà nígbà wo ni ayé fi máa ń ha ọlọ́run bá fún wọn pé kò fún wọn kán mọjọ́ fún wọn náà. ìbéèrè yẹn kò sàǹfààní fún wa kò sàǹfààní fún wa Muhammad fima anta min dhikraha ila rabbika muntahaha èmi máa yẹn ò nítumọ̀ kankan kò sàǹfààní kankan fún wa àti wọn náà ila rabbika muntahaha ila Allah yantahi ilmuha ọlọ́run nìkan ló ń gbà tí ó parẹ́ kìí ṣe ìtìjú tọpọ́ mọ́ <laughs> àmọ́ ṣúọ̀ yọ parẹ́ ó ṣúọ̀ pé yọ parẹ́

kí ló fi sí àkàlẹ̀ tó ń mú lọ́rùn tó ń béèrè pé ńgbà wòlá yọparẹ́ ṣe ìgbà tá yọparẹ́ ẹ̀kọ́ ọmọ béèrè mi àbí kọ́ jára mọ́ ìjọsìn lọ́dún pé anytime ní kú lé sí kínní ló lé dé bóyá tó bá gbọ́ pé ẹjọ́ ọmọ ìlà yọparẹ́ yọ máa wá máa ṣẹlẹ̀ tó bá kù díẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ ìjọsìn àbí àdébìnrin ní kẹlẹ́gbà innama anta munziru man ya. ọlọ́run ní anábì kò sí ti aràn akànnà kọ jẹ́ olùkìlọ̀ fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n bẹ̀rù ọjọ́ àlìkìyàmà lèmọ̀ yaksha maji'a yawmil kìyàmà àwọn tí wọ́n bẹ̀rù ọjọ́ àlìkìyàmà àwọn yẹn la rán ọ sí kọ́ ọmọ kìlọ̀ fún wọn tí wọ́n bẹ̀rù. àwọn odùnwájú ọlọ́run ọba. olùkìlọ̀ lásán ni ọ́ ọmọ ń ọmọdé ọtí ayọ̀ parẹ́ yìí fi mọ́ ebi nìkan náà ni mo ní information lọ́dọ̀ <laughs> ọlọ́run nìkan lóhùn ní information lọ́dọ̀ láfi ní ànábì náà ọmọ kọ̀kọ̀ àfihàn tọ́lọ̀ bá àfihàn tọ́lọ̀ bá fi ọlọ́run bá ní àwọn àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ọmọ yàrá òun náà níjọ́ tó ń bára wọn lérí alkiyama yàrá òun náà tí wọ́n rí pé áá ah, ah, alkiyama ni alkiyama tí wọ́n ní a máa padà sí òun láti dé yẹn o ka annahum yóò wá dá gẹ́gẹ́ bíi pé lam yalbathu illa ashiyatan aw duhaha wọ́n mọ̀ wá sọ pé ah lam yalbathu illa ashiyatan aw duhaha àsìkò tá a lò nílé ayé yẹn ọ ṣọ́ọ̀tì gan o àsìkò tá a lò nù sàárè ọ ṣọ́ọ̀tì gan o kò sí ta lè fi wé tó ju àsìkò tí ń bẹ láàrin ìrun zuri kí òrùn tó wọ̀ lọ. one o'clock. àbí two o'clock three four, four five, five six àbí nine seven àdàkà ní seven ilẹ̀ sún seven. wọ́n ní kò ju àsìkò táwọn àti àsìkò táwọn ń lò nílé ayé àti inú sàárè kò bí seven hours lọ kò àsìkò rẹ̀ tí ń bẹ láàrin zuri kó di pé òun wọ̀ lọ àwòdò ha àbí àsìkò tí ń bẹ láàrin ìgbà tí òun yọ àti ìgbà tí òun dé àtàrí láti bí seven o'clock láàárọ̀ ẹ di one o'clock. how many hours eight nine ten eleven twelve one. six hours gbogbo gbogbo millions àbí ká ní billions of years táwọn yẹn bá lò ní inú sáré papọ̀ mọ́ ìdán lò láyé tí wọ́n bá gbé wọn dìde wọ́n ní wọ́n mọ̀ fíìl bí ìgbà tó jẹ́ pé àwọn olójú seven hours lọ. sí àwọn àsìkò tó kù tí wọ́n fẹ́ lò àsìkò ológun tán fẹ́ ló jama. àsìkò gbére gbére lókun inú kéèyàn wà lìjà náà níbẹ̀rẹ̀ kọ́lọ́mọ́sá fèmí àtẹ́sà ni wọn o gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kọ́lọ́n jẹ́ àtúbọ̀ tó kù láyé kọ́lọ́n fèrè níwájú àlùkèyàmà mọ́ṣọ́ alẹ́lẹ́bọ̀ mọ́jà kú lẹ́lẹ́bọ̀ o mọ́jà bá wọn rúbọ táyì jáde láyé ẹni tó lọ́ bá ti fèrè jìn lérí ẹ̀ṣẹ̀ níjọ́ àlùkèyàmà tí ó dẹ̀ sẹ́bọ́ torí ọlọ́run ní ní fèrè jẹ lẹ́bọ̀ wòye agbèrè máa dún náà dárí kalimọ̀ yẹ̀ṣà ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sẹ́bọ̀ wọ́n bá wò wọn ọlọ́run wọn lè fẹ́rí jì. bí ọba sì wọ ọlọ́run yóò fi sínú yóò padà mú lọ àlìjánná àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́jà wọ tọ́náwó kátó wà àlìjánná kọ́lọ́mọ̀ bá aláàkó mọ́jà sẹ́bọ̀ kọ́dẹ̀ fẹ́rí jì wọn lé ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kọ́lọ́mọ̀ bá aláàkó já túbá kátó kò láyé kọ́lọ́mọ̀ bá aláàkó fi ṣe kò ń gẹ́ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àmà lọ́run àmà retí ìdájọ́ ọlọ́ni o. gbogbo amalọrun amalọrun ti dájọ́ ọlọ́run níjọ́ yẹn ọlọ́jọ́ ìdájọ́ yẹn kò ṣe ń gbà yẹn lẹ̀ lẹ́yìn Allah mọ́wàá ajá wàtà láyìn tó jáde láyìn. gbàgbọ́ mo sì yìn méjì pẹ̀lú ẹ̀. sìn nítorí ìyá rẹ̀ wá dáadáa láàrin àwọn ẹ̀dá ọlọ́run àwọn tó bá oníkanfẹ́ àwọn tí wọ́n bá ṣe ṣàmójúkò fún wọn jíjẹ mímu rẹ gbìyànjú kó rí pé ń wá látọ̀nà tí ó da lẹ́yìn eléyìí kéèyàn máa tọrọ àforíjì níbi àwọn kòdìọ̀kúdẹ tó jẹ́ pé kò sí wọn ní ẹ̀dá òlẹ́ni kiri ọmọ sí kínní kiri ọmọ mi wọ́n fún rẹ ní pass mark o hundred percent o kò sí hundred percent o anábìíní <laughs> wọn máa tọrọ àforíjì nígbà ọgọ́rùn-ún lójoojúmọ́ ẹni tán ti foríjì. Onye ní nọ́mbà ọgọ́rùn òun máa ń tọrọ àforíjì ọ̀dọ̀ Ọlọ́run astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ọgọ́rùn lójúmọ́ ìwọ wa ṣe ṣèkì fáàrù wọn nítorí pé kìámù lélẹ̀ rẹ̀ já àwọn ẹmọdé tọ́sí rẹ̀ kò kí já àyìnbáyà àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ní fọkàn sí tí wọ́n gbé nàró sí ọjọ́ kí wọ́n wọ́n tó wò ìwọ lọ sí báyà bóyá ọkọ ni mi báyìí sọ́yẹ́kọ́ ni àwọn fọmọ yẹyẹ ọ̀yà ẹ̀sán ẹ̀dá délé ni ọ̀yà wá gbẹ̀sán gbogbo àwọn ẹni ọlọ́run bá pátápátá wọn kì í jọra wọn lójú ẹ̀rú ọmọ àbà wọn níwájú ọlọ́run ju bí ẹ̀rú ṣe ń bẹ ẹlẹ́ṣẹ̀ lọ ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ yorùbá yẹn àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n karabọ̀ náà ṣe gan oyé hàn níbẹ̀rù ọlọ́run tó àwọn tí wọ́n ń sin ọlọ́run ọba tàbí torí ń gbà pé fàálù lè má yorì kò sí tọ́lọ́run lè ṣe fáwọn kò dẹ̀ sí ibi tọ́lọ́run lè gbàyọ̀ kò dẹ̀ sí tọ́lọ́run lè béèrè bọ́n bá sì dájọ́ kò sẹ́ni kan tó ṣe kíní <laughs> tó máa yẹ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn ẹlẹ́lọ́run pátá nínú tí wọ́n fi ń jẹ́ wòlíì ni pé wọ́n máa ń pọ̀ lẹ́ni tí máa ń tọrọ àforíjì gan lọ́sàn-án àti lóru lọ́sàn-án àti lóru ọlọ́run bá ní wọ́n bẹ̀rẹ̀ aṣáárí hum yastaghfirun ọlọ́run tó bá dà sí sáré ẹ bá wọn lọ́kùnrin lóbìnrin tí wọ́n máa tọrọ astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh làwọn bá fi ní àṣìkárù tó lọ́lá tọ́lọ́lá jùlọ òun náà ni astaghfirullah wa atubu ilayh torí ọlọ́run ọba aláàmú mẹ́ṣẹ̀ ní Qur'an ọlọ́run ọba aláàkọ́ mọ́tà sàfúrẹ́jì ẹ̀ṣẹ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run kásáde tún mútùmọ̀ rẹ̀ wá nítorí àwa tá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ní أأنتم أشد خلقا أم السماء ọlọ́run ọba ní sí ẹ̀yin àbí sámà táwọn ọlọ́wọ́ bá tá a mọ tá a dáa. tí ó kankan ò gbèrú. lọ́fà samukaha fasawaha ọba yìí lọ́ba tí yóò gbé gbirigidi náà pè ní samukaha sórataha fọ́tò rẹ̀ jurumaha ọlọ́wọ́n bá ní ọba yìí ló gbé ṣẹ́rí òfurufú fasawaha ó sì wá ṣe dọ́gbadọ́gba ó ṣe tọ́ da tí ò sí àbùkù mbẹ́ wà á tọ́ ṣaláyìn láha ọba yìí ni ma wá tún máa mú òkùnkùn bá sánmà náà wa akhraja duhaha òun ní sì máa mú ìmọ́lẹ̀ jáde nínú sánmà náà wal arda ba'da dhalika dahaha ọba yìí ló dá ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti dá sánmà ó wá fi àwọn nǹkan àǹfààní sínú ilẹ̀ ó tẹ́lẹ̀ pẹ́rẹsẹ̀ dàháhà ó àbí ó fi àwọn nǹkan àǹfààní sínú ẹ̀ akhraja minha ma'aha wa mar'aha ọba yìí náà lọ́ba tí ó mú jáde nínú ilẹ̀ fún yín àwọn omi ìṣẹ̀lẹ̀rú tí ó máa ṣàǹfààní fún yín ẹ máa mú ẹ máa fáwọn ẹranko yín ẹ máa wọn sáwọn arúgbìn yín wa mar'aha ọba yìí lọ́ba tí mú àwọn koríko tí àwọn ẹran yóò máa jẹ ló mú jáde fún yín wal jibala arsaha ọba yìí lọ́ba tí ó fi òkè ó fi délẹ̀ mọ́lẹ̀ kọ́mọba àmọ́ sheik kó mọ́ bá mọ́ mi máa yín lẹ́sẹ̀ mata alakun wọlé àní àmìkun gbogbo ohun tí ọlọ́run bá ṣe fún yìí nítorí ìgbádùn yín ẹ̀yàn mi èèyàn àti nítorí ìgbádùn àwọn nǹkan ọ̀sìn yín wàyídájá àti tọ́ọ̀mọ́tòlùkọ́bẹ̀rọ ọlọ́run bá ní tí wàhálà tó tóbi yẹn bá dé òun náà ní ìgbéǹde ìgbédìde yawma yatadhakkaru al-insanu ma sa'a ọlọ́run bá ní níjọ́ yìí gbogbo èèyàn kọ̀ọ̀kan ní ọmọ ọ̀nà tí ń tún gbélé ayé ṣe wa burrisatil jahimu liman yara ọlọ́run fi iná yóò fi ha gbogbo àwọn èèyàn tí wọ́n máa rí báyìí gbogbo àwọn èèyàn máa rí iná ọlọ́run wọ́n máa rí ọlọ́run fi hàn wọ́n. gbogbo ẹni tó bá kọjá àlà ní tó jẹ́ pé ó láyà láti máa ṣe ọlọ́run ó mú ilé ayé tiẹ̀ ó wà á sárálẹ̀ háyà tàdúnìyà ó wá gbé ayé ó gbé lórí ẹ̀sìn ó gbé lórí ọ̀run kò rí tọ̀run rò kò rí tẹ̀sìn rò ayé nìkan lọ́ba fàyín nàlì jẹ̀hìm ayálmà àwa ọlọ́run bá ní jẹ̀hìm iná jẹ̀hìm yẹn ibẹ̀ ní alimakọ́rù alimaskan ó ní ibùdó sí tiẹ̀ wà á máa man khafa maqama rabbih ọlọ́run bá ní gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù àti dó níwájú ọlọ́run kọ́lọ́hún bí òun léèrè wọ̀nà hanáfsá ánìlì hawa tó wá ń kọ́ díẹ̀ mi rẹ̀ níbi ìfẹ́nú gbogbo ohun tẹ́mi rẹ̀ ní kọ́ máa ṣe láburú kọ̀tẹ́lé ó ń di lọ́wọ́ kọ̀tẹ́lé wà ìnà àlìjáná táhì yálìmọ̀ àwa ọlọ́run bá ní àlìjáná ní ibùdó ṣe tiwọn ọlọ́mọṣẹ́ àfẹ́mi àti ẹ̀sà àárín wa yẹ̀sẹ̀ àlùnáká ní sáà ọlọ́run bá ní àwọn alátakò nínú àwọn kèfèrí wọ́n bọ̀ wá béèrè nípa pé ńjọ́ ayyana mursaha níjà wo gangan níjà alikiyama náà níjà gbà wo ni ó ṣẹlẹ̀ fima anta min zikraha sọ fún wọn yí pé àtiwọ́ àtàwọn kò sẹ́ni kankan tọ́lọ́wọ́n bá aláàfin hàn kò sẹ́ni kan tọ́ ọmọjọ́ náà ila rabbika muntaha ila rabbika muntaha ọ̀dọ̀ ọlọ́run ọba ni ìmọ̀ ọjọ́ àlìkíyàmọ̀ yẹn lọ parí sọ́dọ̀ ẹ̀ ila Allah yantahi ilmuha ọjọ́ táyọ̀ parẹ́ gan ọ̀dọ̀ ọlọ́run bá nìmọ̀ náà wà. innama anta munziru man yakhshaha wà nábì níta àrùn òun ni pé kọkàn jólù kìlọ̀ fún gbogbo àwọn tó bá ń bẹ̀rù ojú àlùkìyàmọ̀ tí wọ́n ń payà àti dó wọn di ọlọ́run ka annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw duhaha ọlọ́run bá ní ka annahum àwọn tá a wí ta bá gbé wọn dìde yawma yarawnaha ka anna an-nas yash'urun àwọn èèyàn máa fíìl wọ́n máa fíìl pé ah, lam yalbathu illa ashiyata aw du'aha wọ́n lam yamkuthu fi dunya wa fi quburihim wọ́n máa wá máa fíìl wọ́n máa fíìl pé ah, gbogbo àsìkò tí a lò láyé àti àsìkò tá a lónú sàárè kò ju àsìkò tí ń bẹ láàrin àlàáṣíyà nítorí pé náà àṣìyà òun náà ní àsìkò tí ń bẹ láàrin lórí síkìlẹ̀ tó sún kóòrùn tó wọ̀ wọ́n ní dèdé àsìkò táwọn lò láyé àti inú sàárè nìyẹn àwòdò ha àbí àsìkò dò ha òun náà ní àsìkò tí ń bẹ láàrin ìgbà tóòrùn yọ títí tí òòrùn fi kàn tàrí àsìkò dò ha àsìkò dò ha náà nìyẹn tóòrùn bá ti yọ tí tóòrùn fi kàn tàrí tí sóde bá kú bí ọgbọ̀n ṣẹ́jú àsìkò tó wá ti end bí sísá wá sí ẹni ẹni wọ́n rò pé àwọn lò nílé ayé àtinú sáré ẹ wá wo ọdún báwọn èèyàn lò nù sáré gbogbo àtàbáwá sí ọdún tẹ́yìn lò láyé àti tẹ́yìn lò nù sáré papọ̀ kọ̀ wá tó kankan nínú èyí tó kù nínú ẹ àsìkò tẹ́yìn fẹ́ lò àsìkò tẹ́yìn fẹ́ lò àsìkò gbére ni gbére ló ká máa fi àsìkò tí ó tán ká máa fi ba àsìkò tí ò ní tán jẹ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا